Ọlọ́run mi, ọdún 2020 ló mà tún ti fẹ́ parí yìí. Mo wá dúpẹ́ oore rẹ ni o. Lóòótọ́ ni mi tí ì ní irú owó táwọn kan ni tí wọ́n fi ń pariwo owó pọ̀, ó pọ̀, ó pọ̀. Ṣùgbọ́n tí n bá kayé òkèlè tó ti gbọ̀nà fún mi kọjá lọ́dún yìí tí kan nínú wọn ò sì há mi lọ́fun. Ó! Wàláì wọ́n pọ̀. Wọ́n pọ̀, mo mi nǹkan sámàrà lára, ó pọ̀ bí n bá sì wòye gálọ́ọ̀nù omi náà tí mo ti mu tí kankan ò sì pa mi lórí inú ẹ̀ oh! ó pọ̀ ó pọ̀ yẹ́ẹ̀yẹ́ tí n bá wá wòye afẹ́fẹ́ tí mo ti mí sínú lọ́dún yìí láì lo oxygen tank kankan kó pọ̀ kẹ̀ kó pọ̀ kẹ̀ bí mo ṣe ń ṣe gá ni mò ń ṣẹ̀yọ́ bó ṣe wù mí láì ṣe dialysis lọ́sibítù ọ oh! ọlọ́run mi ò rè é pọ̀pọ̀pọ̀ ó pọ̀pọ̀ gan ó ti opg ká má ṣe sọ àwọn oríṣiríṣi oore rẹ tó jẹ́ pé ọ̀fẹ́ ni mò ń lò wọ́n ta ló ní kò pọ̀ kẹ̀ mo tún fẹ́ béèrè àánú sí ni o lẹ́yìn èyí ọlọ́run mi o gbogbo àwọn oore rẹ tí mò ń lò lọ́fẹ̀ẹ́ má jẹ́ n rí àìsàn burúkú tàbí ìṣẹ̀lẹ̀ tí ó máa wá mú mi sanwó láti lò wọ́n o gbogbo àwọn tó sì wà nírú ipò yìí náà ọlọ́run bá mi fún wọn lálàáfíà o ọlọ́run mi owó ẹ̀kan tí mo sọ pé kò tí ì pọ̀ bí iyùn náà bá lè pọ̀ dáadáa ọlọ́run máa appreciate you owó kúkú pọ̀ lọ́dọ̀ yín tí ó sì sẹ́ni tó fẹ́ náà gbogbo owó ọwọ́ yín ayé gan ò lè ná tán ẹ bá sì fún mi kò dínú ọlá yín kù kò sì sẹ́ni tí ó bí yín tọ́lá yín bá wá dé ọlọ́run ẹ kó pọ̀ pọ̀ pọ̀ ẹ kó pọ̀ pọ̀ pọ̀ kó tún pẹ́ pẹ́ pẹ́ kó tún dùn dùn dùn àmíràn.